vdm has released another voice note of um, titeyiti bob àtẹni tí wọ́n jọ ń sọ̀rọ̀ allegedly bóná ṣe sọ o ó ti release another voice note láàárọ̀ yìí ó gbẹnu tán o bob ó ti rí sí ni pé this is the more reason that you need to be very careful tọ́lọ́ bá kọ ẹ̀yàn gbogbo eléyìí báyìí ọjọ́ mi báyìí wàá mọ̀ wípé mọ̀sínú ó ní mọ̀síkùn there is nobody to trust allegedly ń sìn gbogbo yìí voice note tó ń fly káàkiri ń sìn ó ní ẹ pé wọ́n ní ai ní ipò sọ pé ai ní that they should go and do the test they should go and do the forensic test they should go and do everything pé à ẹ ipe ṣe ló lè prove bó ṣe wà very authentic sí aṣáàrin tó ṣáà play voice note yẹn láàárọ̀ yìí pẹ̀lú ẹni tó ya ní four million naira tó wà labroad but to me me i don't see any difference in that voice note pẹ̀lú alákọ̀ọ́kọ́ because alákọ̀ọ́kọ́ náà ó sọ wípé ẹ òun gbé nínú bíbẹ̀ òun gbé nínú èyí prison it is close to bíbẹ̀ ló ń gbé mo ń gba apartment àwọn bàbá àṣàlẹ̀ wọ́n bá gba apartment fóun tó súnmọ́ bíbẹ̀ bá a ṣe rí bó ṣe play rẹ̀ láàárọ̀ yìí allegedly nǹkan tí wọ́n ń sọ nínú that voice note ó ní ẹ wípé àwọn efcc ìgbà tí wọ́n search account òun owó tó wà ní account òun ìgbà tí wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ nígbà náà ẹ wípé ṣe lòún ṣàṣàrè gbogbo bí wọ́n ṣe ní sọ wípé ẹ ṣe lòún ṣe èyí money laundry wọ́n ṣàbá òun dọ́gbọ́n sí gbogbo ẹ̀ wọ́n ṣàbá òun ṣe everything aṣááyé tó ṣà ń sọ bèbè but at the end of the day gbà tó search account òun àwọn owó tóun fi ń ṣe influencer olówó à ń bẹ̀ òun ṣiṣẹ́ tó wà lẹ́jìtì òun ṣiṣẹ́ kọ́nákọ́ná ẹni tó ń rẹ̀kọ́ọ̀dì ẹni ẹ̀ ń ṣe ń a un a nísàlẹ̀ ó ní mo ṣe sọ wípé ẹni tó bá ti ṣáyẹ̀ sí rìkọ́dìn ẹ̀ nígbọ́kẹ́ni yẹn sọ̀rọ̀ because ẹni yẹn rẹ̀kọ́dì ẹ̀ ó máa máa máa ìdọ̀rọ̀ tó ń sọ. so ìkan tó tún wá plane bíbẹ̀ ó ní ibi apartment tó gbalé sí fún un tó súnmọ́ bí èyí prison táwọn èèyàn bá ti fẹ́ wá visit òun táwọn èèyàn bá ti wá fẹ́ kí òun wípé ṣe ni wọ́n ti máa inform òun máa sáré wá sí èyí prison ó tí àwọn yẹn fi máa kíhùn bíbẹ̀ because tábà rántí last week tó fi ṣe that meeting ní house of rep tí àwọn ọ̀gá yìí prisoners tó fi ń sọ wípé ẹ wípé àwọn tó wá visit bob ní prison àwọn sì ní gbogbo àwọn èyí rẹ́kọ̀dì ẹ̀ lọ́wọ́ àwọn lè gbé síta so ari tí à ń gbọ́ nínú voice note yẹn allegedly ó tún wá ń sọ wípé ẹ ìpèsè lọ́tún lẹ́ni tó bá ń ṣiṣẹ́ nínú bẹ̀ ìpèsè ló lẹ́ni tó bá ń ṣe ọmọ ọ̀dọ̀ ẹni tó ń rọ̀nì ẹ́ráǹdì fún un àwọn nǹkan ta kò gbọ́ vdm that's why i'm saying This dis uh, voice note you play this morning with the first one you played me i did not see any difference my own no. to me oh, my own opinion because the same thing don sun bitter coco. the first thing they are saying in the first uh, voice note that uh, they tried everything to pay for the apartment àwọn godfathers àwọn yellow apple the one you played this morning too what is the difference? Eh? tó aṣáàrin gba àwọn igbá gbèsè tó ṣàn lọ lọ́wọ́ o pẹ̀lú èyí bob ó tún play voice note yẹ but èyí tó play láàárọ̀ yìí the same kinní náà ló ń sọ àwọn tí ẹ eh, òun gbénú apartment ọ̀hún lọ́mọdọ̀ tó bá ń ṣiṣẹ́ òun náà àwọn tó wà lọ́dọ̀ kìnnìkan kìnnìkan kẹta tó àná ládẹ ṣẹ̀ṣẹ̀ rí tí àwọn èèyàn lè tún congratulate bob bó ṣe post wípé òun ti ṣe another new company tí wọ́n ti rẹ́dí ń ṣe eh, lipstick lip gloss oríṣiríṣi pé táwọn pé káwọn obìnrin àwọn adélébọ̀ girls kọ́ wá bá ń patronize àwọn àwọn yìí picture la gbé sí i àná ló sì post yẹn o not up to twenty four hours àti ìbá ọ sáré gbà another company síta ọlọ opportunity ẹ wípé ìwọ ni wọ́n ń sọ lọ́wọ́ bá a ṣe rí vdm ni bó ṣe tún release another voice note láàárọ̀ yìí ó lẹ́ẹ̀tì kí ó gbẹnu tán.